Brothers, teach your children Iman. Women, teach your children Iman. Don't just teach them fine cloth, fine shoe, fine. You know women? We always ask them, don't worry, I'll buy you a fine shoe. Ah, má jẹ́ jẹ́ pé yẹn nìkan lọ̀rọ̀ tó mọ ọba ọmọ sọ. Kọ́ ọmọ yẹn jẹ́ kó mọ̀ pé Ọlọ́run ló dáhùn. Ọlọ́run yìí tó dáhùn yìí ó dáhùn kó ta'limuhumul imana wa arkan al-islam teach your children iman and arkanul islam this is from the way of the salaf they grow up their child they teach them iman do we do we remember Luqman alayhi salam he was salih so don't mind my way alayhi salam it does not mean nubuwa or risala Luqman. What did Allah say to us? If Kala Lukmanu living in he, وَهُوَ يَعِذُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ أَبُونَ عَظِيمٌ And then he continued. Let me mention it. What was وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ All of these. وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ All these are اعتراض. Ulama says اعتراض. That is, further explanations of inna shirka la zulmun azim where his statement continue is that ya bunayya innaha in takum mithqala habatin min khardalin fatakun fi sakhratin like that he started teaching him adab we are coming to that but what did he start with at-tawheed al-iman ikhwa teach your children from a very young age the boy started talking ah ah ah tell him to say la ilaha illallah la ilaha illallah ashhadu an la ilaha teach that boy to say it he will pick it from you then tell him about Allah in your language tó bá ṣe pé yorùbá ẹ̀dẹ́ ló gbọ́ ni sọ́ọ̀sì ọmọ mi ta ló dá ẹ ọlọ́run ló dá ọ ọlọ́run ló ṣe kí ni máa ròyìn ọlọ́run fún ọmọ rẹ àwọn ẹni ṣáájú máa ń ṣe bẹ́ẹ̀ ìkànnì wọn ni Lukman tàṣẹ anabi sallallahu alayhi wa sallam kí ló sọ fún abdullahi ibn abbas ó ní yá gulam inni uallimuka kalima ó sì bẹ̀rẹ̀ sí kọ́ nígbàgbọ́ teach your children iman teach them iman jundub ibn abdullah radiyallahu anhu this hadith occurs in sunan ibn majah he said kunna gilmanan hazawera. kunna gilmana we were young boys Hazawira. Our age was coming near Bulug. We were almost getting matured. Ma Rasulillahi sallallahu alayhi wa sallam. At that time, we were with the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. فَيُعَلِّمُنَا الْإِيمَانَ قَبْلَ قَبْلَ الْقُرْآنِ فَيُعَلِّمُنَا الْإِيمَانَ The Prophet will teach us what? Iman. Brothers, teach your children Iman. Women, teach your children Iman. Don't just teach them fine cloth, fine shoe, fine. You know women? They always ask me, don't worry, I'll buy you a fine shoe. Ah, má jẹ́ jẹ́ pé yẹn nìkan lọ̀rọ̀ tó mọ̀ ọba ọmọ sọ. Kọ́ ọmọ yẹn jẹ́ kó mọ̀ pé Ọlọ́run ló dáhùn. Ọlọ́run yìí tó dáhùn yìí ó dáhùn kó o lè bá a jọ́sìn fún. Tí ẹ̀rọ ìyá kan sọ fún mi lánàá ó ní ọmọ òun wá sọ fún òun wípé ìyá mi ọmọ yìí ò tí ì pé ọmọ ọdún márùn-ún ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ọmọ ọdún mẹ́rin ni ọlọ́mọ yẹn sọ fún un pé ìyá mi kí ló dé tẹ́ ẹ máa ń sọ pé ká má ṣe báyìí ká má ṣe báyìí kí ló dé tẹ́ ẹ fi wálẹ̀ ká má ṣe tó wù wá ọmọ ọdún mẹ́rin ń bì yẹ́ ẹ lé pé kí ló dé tẹ́ ẹ fi wálẹ̀ ká má ṣe tó kí ló dé tẹ́ ẹ máa ń sọ pé má ṣe lè má ṣe lè má ṣe lè ẹ fi wálẹ̀ fi wálẹ̀ ká má ṣe tó wù wá ìrònú kan ló rò débẹ̀ o tó fi ń sọ pé àfiwálẹ̀ káwọn ṣe ń tó wà ayahsabu al-insanu an yutraka suda yaani la yu'maru wala yunha ẹ rò pé ẹ àní sọ fún yín kékeré ẹ rò pé àfin yín lẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé ọkàn yẹn ti ń béèrè kí ló fà á yóò ti máa béèrè nǹkan míì náà tí yóò sọ fún ìyá rẹ̀ máa bá ọmọ rẹ sọ̀rọ̀ ìgbàgbọ́ tójú bá rọ̀ jẹ́ kó mọ̀ pé ta ló rọ̀ òjò. tí erúgbìn bá ń wìn tó bá wù ta ló wú erúgbìn ta ló dá odò ta ló dá sánmà ta ló dá ilẹ̀ ta ló dá gbogbo èèyàn gbogbo ẹni tó wá ẹni tó wá dá gbogbo nǹkan yìí kí ló dá fún máa kọ́ ọmọ rẹ̀ o ẹ̀yin ọmọ ìyá mi ẹgbà láyè kí n sọ̀rọ̀ yìí nígbà tí mo wà ní kékeré bàbá mi wà pé kí n wàyí kọ́lá lukumanu lè wa kò níye ìgbà wàláhì káàkiri bọ̀ tọ́mátì ní ìgbà tí lukumanu wá ń sọ fún ọmọ rẹ̀ báyìí pé yàrá dódódódó ìgbà tí abdulrauf náà wá mi léèrè especially nígbà tí abdulrauf náà wá ká máa darí ọkàn wọn padà sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa ṣe nǹkan ọlọ́run máa pèsè fún yàn ọlọ́run máa gba nǹkan ọlọ́run máa ràn yàn lọ́wọ́ ọlọ́run ló tó gbára lé tell your children about Allah start with rububiya end with tawhidu al-ibada when you finish Allah does this Allah end it with why is he now doing it he alone should be worshipped. The Salaf were upon that. We have Athar, but we have to proceed. Likewise, Arkanul Islam, Salat. Are we teaching children Salat? Well, hey, come, come. Kirun King War. Start teaching your children Salat from the very early age. There are narrations. Nafi ibn Nafi Mawla Abdullah ibn Umar. You know Nafi, Sheikh of Imam Malik. He said, Abdullah ibn Umar, يُعَلِّمُ الصَّبِيَّ الصَّلَاةِ إِذَا عَرَفَ يَمِينَهُ مِنْ شِمَالِهِ Once a child begins to know his right from his left, Ibn Umar, he starts teaching the children Salah. The first two must quickly pay attention to. Teach them Iman, teach them Salat, teach them Siyam, teach them Hajj, Hatta Hajj. Ibn Umar will take his children for Hajj. He'll be telling them, this is how to do this, this one is how to do And those things are from Sha'irullah. The Guidance Facebook page. Follow, like, and share.